بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وأدخلنا برحمتك في عبادك الصالحين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله ọba tí ó إن ìlú nínú tíra ọ̀dọ́tò káà tí a ti ìdánilẹ́kọ̀ọ́ nú ẹ̀ ti àfa Abdulghani al-Maqdisi tí ọlọ́ọ̀bà sí ọyọ́mú sí. dẹ́rù tó kọjá a bẹ̀rẹ̀ lórí kitabul qisas a ṣe mọ̀kọ́tìmà lórí ẹ̀ nínú àwọn nǹkan tí a fọkọjá torí ìrántí. Eh, haka ni wani hakuri sallah lokacin ne. nace an tashi ko amma shi mai shafin ɗin yana har yanzu yana da niyan zuwa to shi ke na gobe sai ya zo ba insha Allah eh amin

àti àwọn oríṣi ẹ̀ oríṣi ìpààyàn tí a sọ wípé ó pín sí ọ̀nà mẹ́ta ó ní kápáyàn pẹ̀lú amámáṣe àti kí á pààyàn pẹ̀lú àṣìṣe àbí kápáyàn. like eh kuke shida ya yi ko? ẹlẹ́ẹ̀kejì kápáyà pẹ̀lú àtìsí ẹlẹ́ẹ̀kẹta òní ìtọ́pẹ̀ ní ṣúgbìl amp òní kápáyà pẹ̀lú tó jọ mọ́ àmàmà pa. adúró lórí àwọn májẹ̀mú tó ń bẹ lórí ẹni ọ̀páyàn pẹ̀lú pípa àmàmà pa ìdájọ́ tó ń bẹ lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ náà ni alkisar alkisar tí tí èèyàn bá pààyàn ní àmàmà pa tí a kọ̀ wọ́n lápá. tí èèyàn bá pààyàn ní àmàmà pa tí a fẹ́ pa òun náà padà ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀mú tó gbọ́dọ̀ pé síwájú ká tó pa àwọn mẹ́tẹ̀ẹ̀mú yẹn kó tó di pé àwọn tí ọ̀daràn ọkọ̀ èèyàn wọn tí wọ́n tó ní ẹ̀kọ́ sí àlùfẹ́fọ́ ó di tí àwọn mẹ́jẹ̀lú mẹ́rin bá pé. alákọ̀ọ́kọ́ ní ẹ̀yìn pé ẹnì ọ̀pá yẹn ó pa dandan síwájú ká tó pa kọjá mùkẹ́là èyí ni pé ẹni tó ti bàlágà tọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ sì pé tí kì í ṣe wèrè kìí sì sọmọdé bẹ́ẹ̀ ni kìí ṣe ọ̀bẹ̀ kìí sì ṣe ẹni tí àwọn ohun tí ń dà láàmú tí ó ti nínú tí ó máa ṣe nǹkan tí ó sì máa ń ṣe. Kò tí ò bá ti sínú eléyìí, mọ́jẹ̀bọ̀ alákọ̀ọ́kọ́ pé ìyẹn. Torí ọ̀nà àlọ́ ìsọ̀rọ̀ bá wà ní ọ̀sán tó ní rúfin àkọọ́lẹ́mù. عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصغير حتى يكبر وعن المجنون حتى يعقل أو يحس فننسى قلمي أتكيه الكلمي هو وين عوين مكة قلم غريع كل الشوك هذه ما قلت حتى بشير هذه قالت ó dìgbà tó bá jí ẹlẹ́ẹ̀kejì ni ọmọdé tí ò tí ì dàgbà títí yóò fi bàlágà ẹlẹ́ẹ̀kẹta ni wọn ni ẹnì tí orí rẹ̀ yí gbogbo tí ń bá ń ṣe lásìkò tí orí rẹ̀ yí yẹn àmì kọ́lẹ̀ títí yóò fi di pé ó dá ó padà sínú ọkọ rẹ̀ àbí orí ìwòsàn kúrò níbi tí ń dáná mi nínú ọpọlọ. torí pé àwọn eléyìí wọn à lérò gbà wọn máa ń ṣe nǹkan láìjẹ́ pé wọn gbèrò ẹ̀mí ẹnì tí ń sùn tó bá tó bá jí àmì tó bá wà ní ohun tó dìde tó lọ ṣe nǹkan tó tún padà kò sí pẹ̀lú èrò ìgbà lọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ kékeré lérò gbà kankan bákan náà ni wèrè yóò fẹ́ máa ṣe nǹkan náà ní láti pé ó gbèrò kí ni tí ó ń ṣe fún. mọ́jọ̀mọ́ ẹlẹ́kejì ó jẹ́ pé ẹni wọ́n pa wọ́n ẹni tí ẹ̀jẹ̀ rẹ̀ dé wọ̀ láti pa ẹni wọ́n pa lámàá mọ̀ pa wọ́n ẹ̀yẹ kó o ń tọ̀ ń dọ̀rọ̀ fún ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni wọlé kátàálẹ̀ torí pé ìkọ́ ọlọ́run ti ṣẹ́kù rẹ̀ torí àti máa sọ ẹ̀jẹ̀ káwọn ọmọ máa da ẹ̀jẹ̀ ìyálẹ̀ ní àwọn ìdí ẹ̀kọ́ ṣùgbọ́n ilé àti dágbà sí wípé ọjọ́ ọkú ń dúró lọ́jọ́ ọkú ẹ̀rọ lẹ́yìn kan wá pa á tẹ́lẹ̀ dáàbò wọ́n pa wọ́n pa ẹjọ́ tó ń bẹ lórí ẹ̀ ẹjọ́ òfin ni ẹni ọ̀pá ọ̀ àní ká lórí ẹ̀. bákan náà tí mùsùlùmí bá pa ṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ pípé ìbẹ̀rù yẹn ẹni tí ń bá mùsùlùmí jà ẹ̀ àdíyà tí wọ́n jọ ń jà àbí ó yọ nǹkan àyà sí ó wá di ẹgbẹ́ ó fi pa nípa mùsùlùmí òdo ìṣòro yìí náà bákan náà olórí ti rí já tá a sì ti dúró dè é lọ́jọ́ mẹ́ta kó tún bá tí ò tún bá àwa dúró de ká ṣe ìdájọ́ rí já fún lẹ́yìn kan bá pa á ní pẹ̀lú ọ̀pá òṣèlú tiẹ̀ àbí abilé kan àbí ọkùnrin tó ń náà ti níyàwó tó lè nà tó jẹ́ pé ìdájọ́ rẹ̀ ti pààyàn síwájú kí adájọ́ tó sọ ìgbà tó wọ́n pa ẹnìkan pa àní kolo àní kọ́wọ́ ọ̀gbọ̀n ìfẹ́ torí pé ìdájọ́ tiẹ̀ tẹ́lẹ̀ dáàmú ìpààyàn bẹ́ẹ̀ sì ni kò fi díyà kan ṣùgbọ́n ẹni ó ṣe irú iṣẹ́ yẹn á ṣe tàbír fún ẹni pé wọ́nì pẹ̀lú ìjìyà léyìí tí wọ́n wà látọ̀dọ̀ adájọ́ gẹ́gẹ́ bó bá ti rí ìjìyà tó tọ́ fún un. wọ́n ò eléyìí ni mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tí mọ́jẹ̀mú méjèèjì bá pé àwọn tí wọ́n ka ìyá wọn wọ́n ti lẹ́tọ̀ọ́ pẹ̀lú mọ́jẹ̀mú méjèèjì kókó méjì nínú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ẹni ọ̀pá yẹn ó láti ṣe déédéé pẹ̀lú ẹni ọ̀pá. látòkú rẹ̀ ẹni ọ̀pá yẹn ọmọlẹ́bí lò ẹni ọ̀pá ẹrú yẹn. àní kọmọ àdúgbò rẹ̀ mú torí pé tẹ́sí ìṣòro ìṣòro déédéé bákan náà àwọn tí ẹ̀sìn wọ ìbá fi nǹkan náà fún títí àdéhùn tó wà láàáfíà láàárín àwọn àti mùsùlùmí torí pé àwọn tí àdéhùn ìjókòó àlàáfíà bá bẹ láàárín wọn tí wọ́n bá yẹ ló pa àti mùsùlùmí bá ẹni ká èyí tí mùsùlùmí lẹ́tọ̀ọ́ sí lòun náà lẹ́tọ̀ọ́ sí. àbíkọ́ pé olówó ẹrú ó wá pa lábàámọ̀ ìdájọ́ ti ọ̀pọ̀ ní kí n ṣe torí àdìsá nípa ọlọ́run àwọn ọ̀sẹ̀ lẹ́nu tó sọ pé لا يقتل مسلم بكافر هذه قمصوني سوري وقاكي كافي تاوري قتل يسعين إما قدك حربية حتي يتوقي في حاجم سوق لا في أكفلا يعني الله سبحانه وتعالى فاتي الله وعلى الله وكان الله tí ẹni tó bá jẹ́ mùsùlùmí ká ilé dé àárín wọn ìdáwọ̀ ní oṣù fún mi. Sòtí tó bá wá wọ àárín mùsùlùmí ká wá lẹ́nìkan ó sábà bí kan wá pa àlépa mùsùlùmí nítorí Bákan náà ọ̀rọ̀ ọlọ́run tó ní alhurru bilhurru wàlàbù bilhàbù ẹni pé ọmọlábí pẹ̀lú ọmọ alájú tó ń látara wọn àtàwọn nǹkan ẹni ọ̀pá yìí. bákan náà bẹ́rù bá pa ẹrú ẹ̀ka ẹrú tó pààyàn tó bá gbé ipa àwọn ọmọ pààyàn. ṣùgbọ́n ìyàtọ̀ bí kéèyàn ọjọ́kùnrin kélé ojúbìnrin ọkùnrin pa obìnrin àbí ọkùnrin pa obìnrin kò sí yàtọ̀ nínú ìyẹn lókè ìgbà tí àwọn ọmọdé nígbà ti pé wọ́n kò ń dùn náà yìí. torí pé ọlọ́run ni wàkàtàbùnà àléyìn fi há àdìnàmùnàfà sí nà. bá a ti kọ́ sínú síra ọ̀gbọ̀gbọ̀ àti ọ̀káwá nìyẹn pé ẹni ọba pààyàn ló kò náà. mọ́jẹ̀lú ẹlẹ́kẹ̀rin kọ́ mọ́jẹ̀ pé ẹni ọ̀pá yẹn yẹn bàbá ni fún ẹni ọ̀pá. mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin kó mọ́jẹ̀ pé ẹni ọ̀pá yẹn òun ló bí ẹni kọjá bàbá fún ẹni ọ̀pá. فلا يكون المقتول ولدا للقاتل ولا لولده وإن فصل so tí ó bá lè jẹ́ bàbá ẹni ọ̀pá àbí ó jẹ́ bàbá bàbá rẹ̀ àbí bàbá bàbá bàbá rẹ̀ àní pa bàbá torí ọmọ. bẹ́ẹ̀ náà ni ìyá náà tó bí ọmọ sẹ́ni ọmọ báyìí ní tọwọ́ ìyá rẹ̀ bọ́ àní pàrọ̀ lórí ẹ̀ torí pé àlẹ́ sọlọ́lá ọ̀sọ́lá ọ̀sẹ̀ láyé tẹnu wàá níbú ìwádìí àní pa bàbá orí pọpọ mi. ويقتل الولد بكل من الأبوين ثم طلب قبض أبوك إليه àpà tó bá pé àwọn ọmọ ká ní. torí pé generality ọ̀rọ̀ ọlọ́run tó ní kútìbà àlékún pèsè ọ̀tún kí n kọ̀kùnlá ọlọ́run ọ̀gá yẹn rí i pé àti lágbájá àti lágbájá àyàfi ìtàlẹ́sà àkọ́nà ohun tẹ́lẹ̀sà àkọ́nà sọ ni pé láyé tẹ̀wálídú ìwọ̀n àdé àní pàbàbà torí ọ̀lẹ ṣùgbọ́n nígbà táwọn bí òkọ́ pé bẹ́ẹ̀ sì ni àní pọmọ torí ọ̀pá bàbẹ́ èyí ń fi hàn pé ìdájọ́ lò kò kún yẹn ó wà lábẹ́ generation bíi ti pé títí bàbá lè ń kú ìrìnkìsọ́ọ̀ sí كتب عليكم القصاص في القتلى sòfí àwọn àwọn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin bá pé ìgbà náà làwọn ẹbí ẹnu wọn pa wọn tó lè lẹ́tọ̀ pé afẹ́gbẹ̀ àwọn àlejò nígbà tí a ti wò pé gbogbo àwọn mẹ́jẹ̀ẹ̀mú ti pé ẹlẹ́tọ̀ sí ẹ̀sán gbígbà oní ọ̀pọ̀ ìnáyí àpò ìná. kí ni hikma tó ń bẹ lábẹ́ ilé hikma tó ń bẹ lábẹ́ ọgbọ́n tó ń bẹ lábẹ́ ẹ̀ ló pé ṣẹ̀ríà òṣìṣọ́ torí ìkẹ́ báwọn èèyàn ni tí ọba tí wọn ni ẹ̀mí ọba tí ní kí màkàkà òní òní níye lọ́dọ̀ àwọn èèyàn tó ń ti pé ìdájọ́ òun wà lónìí sẹ́ni jẹ́ nǹkan kan máa lọ́dọ̀ àwọn èèyàn ọ̀jẹ́ nǹkan kan inú èèyàn kàgbọ̀n ó ní ìbọn ó lọ́ta lọ́kàn lọ́ọ̀pá yẹn kí lọ pa fún bóyá òun gan ọ̀nà tòtásì kò bá ti sọ pé ẹni ó pààyàn ọmọ kí ni ìdí tó fi pààyàn ẹni wọ́n pa ọmọ kí ni ẹ̀ṣẹ̀ tó ń ṣe tí wọ́n fi kó ìjọba ilẹ̀ àti àmọ́ súnmọ́ nìyẹn. tó tí ó bá ti di pé ẹni ó bá mọ̀ tí kò ń bá pààyàn wọ́n kò náà yọ kàwọ́ kò sọ àwọn ìwà bí ríru kápá ènìyàn àbí ká gèèyàn lọ́wọ́ àbí ká gèèyàn lẹ́sẹ̀ gbogbo orí àwọn ọ̀sán báwọn kò ní máa sí torí ó pé ó mọ̀ fẹ́sàn jẹ nílé ayé tíwájú kó tó kú. ìdí ló sọ́dọ̀ fi ní wàyà tó fi ń tẹ̀sọ́ sí àyàtò ìyá olè àlùbá. tẹ́ẹ̀rí ẹ̀ tata ní kẹ́ máa gbà ìtẹ̀lé ń bẹ lábẹ́ rẹ̀ fún yín tí ẹ bá ronú ẹ̀yin ní àrùn ìjìnlẹ̀ ẹ rí pé ìtẹ̀lé ń bẹ àlàáfíà lọ lábẹ́ rẹ̀. tọ̀ tí májẹ̀mú ìlẹ́kọ̀ọ́ sí kìsọ̀ bá wá pé ẹni tá a pa náà òun náà ní májẹ̀mú òun gan fúnra rẹ̀ májẹ̀mú ń bẹ lórí ẹ̀ tí ó fi di pé ó di dandan kápá ìwádìí. lọ́jà mo ti di ọ̀lẹ́ka ni ó láti jẹ́ pé ẹni tí a lò kan lọ́wọ́ rẹ̀ òun náà àgbàlagbà ni ẹni pé kálà báàlì ẹni tó lọ́kọ̀ ní ìsọmọdé. tó tí يرحمك الله so àwọn tí wọ́n àwọn ẹbí táwọn náà fẹ́ gbẹ̀sán àwọn náà gbọ́dọ̀ jẹ́ àwọn tí wọ́n lọ́pọ̀lọ́ látòkúwe tí wọ́n bá pa èèyàn wa lẹ́yìn ìsinmi wa tá lẹ́tọ̀ọ́ sí pé ká sọ wípé ẹ̀sán la gbà èèyàn mẹ́ta nínú wọn wọ́n ti bàlágà ọ̀kan nínú wọn ọmọdé kan kò tí ì bàlágà ẹni ọ̀ka ìyẹn rẹ̀ àmì ipa lásìkò rẹ̀ á ṣe mọ́lé títí ọmọ tí ó jẹ́ kékeré wọn fi bàlágà ó dìgbà tí ẹnu mẹ́rẹ̀ àwọn mẹ́rẹ̀ ẹ̀rọ bá kò lórí pé ìtọ́lá àgbà. ó dìgbà tí ẹnu àwọn mẹ́rẹ̀ẹ̀rin bá kò pé ẹ̀fọn lágbà tí ọ̀kan bá ti ní à òun ṣe ìta òun pé òun yá sí ẹnu òṣèré Islam ọ̀rọ̀ yá sí òun lálẹ́ àwọn mẹ́ta náà wọn ni wọ́n ní wọ́n gbẹ̀sán bá ṣùgbọ́n ẹnìkan ló ní àà òun ọ̀gbẹ̀sán tó títí ẹ̀ látẹ̀lẹ́

bákan náà kíláṣẹ nínú àwọn ẹbí ẹni tí wọ́n lẹ́kọ̀ọ́ títí sọ wèrè bá ń bẹ láàrin wọn àmì ṣe ìdájọ́ kíkọ ẹni wọ́n bá yàrá láti mú mi ó dìgbà pé ọ̀kan nínú wọn bá lálàáfíà ó dìgbà tó bá lálàáfíà tó náà ẹni sí pé òun gbà kó pa ẹni wọn kò eléyìí ni ìdájọ́ mọ̀ áríà tí àwọn sàhábà táwọn náà sì ẹnu kò lórí ẹ̀ lásìkò rẹ̀ ó wá jẹ́ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ìtìfà àwọn tí wọ́n bẹ̀ ẹnu mọ́ gbọ́dọ̀ kò lórí pé ẹ̀san làwọn gbà tápá bá ní ẹ̀san làwọn gbà tápá bá ní àwọn yááfẹ́ wọn ah, ò ní tó ìdájọ́ ìfọ̀. àbíkọ́ yẹ pé ẹnìkan ọ̀gá ti ẹ̀ sí ilé wọ́n da ìdájọ́ mi dé títí yóò fi dé tóun náà fi sọ pé òun gbà wọn pàtì sọ̀rọ̀. síwájú pé ó ṣe ìdájọ́ ẹ̀san gbígbà ẹnìkan bá kú nínú àwọn tẹ́lẹ̀tọ̀ sí ti sọ so àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ tó gun rẹ̀ àní wọn ni wọ́n onígun rẹ̀ táwọn náà sọ pé àwọn gbà so gbígbà tí wọ́n gbígbà ṣe lò kó tó wọ̀ sí láyé wọn. ẹ̀tọ́ ni kó lágbára débi pé ìyẹn lè jogún ẹ̀ ìdí inú tó jẹ́ tó jẹ́ ọ̀kan tó bá lọ́wọ́ òun ò ṣe àrùn ṣe á fi láti àwọn méjì àwọn tó kù lórí sí ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì olùdíyà. Náà ẹlẹ́ẹ̀kẹta oníkẹ́ ẹ̀ńtà fẹ́ pa wọn aláṣìírí dájú pé pípa rẹ̀ kò ní sábẹ́lù mi gẹ́gẹ́ bí àpèjúwe. èyí ni pé tá a bá pa kò ní kẹlù mi tí ò lẹ́sẹ̀. lápèjúwe ẹni olóyún obìnrin tó lóyún mú àdé ipa torí pé tá a bá àti ọmọ inú ẹ̀. so ó di dandan ká dúró dobìnrin náà kó bí mọ torí pé ọlọ́run ní àlàyé tírí ṣe kọ́ ẹ má ti ṣe àkejì nípa pípa ẹ má ṣàkejì. torí jẹ́ ìtí ìsọ̀gbà ti di ọ̀ràn ẹ̀yàn lórí ẹni ọ̀pá lórí ẹni ọ̀pá yẹn kó jẹ́ ẹni ọ̀pá yẹn yẹn aboyún ni a ní pa títí ọmọ yóò fi bímọ rẹ̀. tọ́ba wa bímọ náà tán tá a bá nínú àwọn tí wọ́n lè fọ ọwọ́ sọ̀yà pé àwọn ń ṣe rọ̀bọ̀ ẹni pé fífún ọmọ lọ́yàn bí rọ́pò rẹ̀ ìgbà yẹn náà láti sọ̀rọ̀ àti ìfọ̀sọ̀ tí ọba tí aláti tún fún lásìkò tí ó fi lọ fún ọmọ ẹ lọ́wọ́ tí ó fi di àsìkò tí yọ bẹ̀rẹ̀ lọ́rùn ọmọ ní ọdún méjì. torí hadithi alhamidiyya arábìnrin yìí nígbà tí wọ́n ṣe ìdájọ́ fún olóyún àlẹ́sà àtọ́nà ní kẹ́nìkan ó gba àlejò rẹ̀ tó sì dáadáa sí i tí yóò fi jù apààyàn àbí ẹni ó dáràn tá a sì fẹ́ pa jùlọ lóṣù òun gan fúnra rẹ̀ ló wá gbéra rẹ̀ wá pé òun ṣe jù lọ́kọ̀ọ́ pé oyún ti ń bẹ nínú oyún oyún òbí náà ni. nígbà tó ti jẹ́ lórí ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin àlọ́sọ àfẹ́lá ni kí ẹnìkan kó gbàlejò ẹ̀ ó sì ṣe dáadáa sí títí yóò fi bímọ. nígbà òbí màtá a rí nínú àwọn sàhábà nínú àwọn àǹsọ̀ wọn ni àwọn ó ṣe títí rẹ̀ bọ̀ àwọn ó ṣe kótó di pé àlejò àtàlẹ̀ nìkan lọ sí rọ́bù mi. nínú àwọn ìdájọ́ ìṣọ́ ìṣọ́ tó láti jẹ́ ní iwájú àdájọ́ àbí ìmáà tó bá pé ìmáà làbá ń pè àbí náà ìdí rẹ̀ torí pé àwọn ni wọ́n pàṣẹ ṣíṣe kọ̀ọ̀kan fún un. bẹ́ẹ̀ náà ló ti wà ní ìdájọ́ tradition pàápàá jùlọ lọ́dọ̀ yorùbá tí wọ́n bá dájọ́ kú fún yàn ọba láti yà níjókòó àbí lásìkò tí wọ́n lọ fáwọn ọ̀bọ ọ̀ràn ẹni tí ó jẹ́ àwọn ọ̀nà wa rẹ̀ wípé kí wọ́n lọ tí wọ́n fi witness yìí tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi ní ṣe èyí tí ò tọ́. ìdájọ́ ẹlẹ́yìn ni pé ẹni ọba pẹ́yìn ó fi ka yẹn bẹ́ẹ̀ náà láti ká ọ̀nà tó bà ká bẹ́ẹ̀ náà láti ká. torí pé ọlọ́run ni wàyí ní àkọ́tún fàákìlú bìlí ìmọ̀ òkèèkùn rẹ̀ tẹ́ bá fẹ́ ṣe ìjìyà ẹ jẹ̀yàn níyà gẹ́gẹ́ bí òun náà ti dùn tàn níyà. ìdí nu arákùnrin tí ó wà yọ̀wù sí tọ́pa obìnrin kan pẹ̀lú òkúta méjì ó ti fọ́ orí ẹ̀ àlẹ́sọ̀ àkálà ní kí wọ́n lọ òun náà dé ó ti fọ́ obìnrin náà ní kí wọ́n pa. bákan náà ó láti jẹ́ pẹ̀lú tí a bá fẹ́ fi tẹ̀síìlì ní fìtọ́ọ̀kù wọ́n láti kọ́ àwọn ìwọ̀ kan torí pé ẹ̀ńtà fẹ́ pa òun náà ní wọ̀ tiẹ̀ ó láti jẹ́ ìgbà tí bá ń jakoro ohun tí wọ́n fi pa kò ní máa jakoro títí dé àláwọ̀ rẹ̀ ó fi hàn tó bá jọ pọ̀ ní ìròrí bá wó wọ́n de ìwé ẹ̀ lọ́la dáadáa tí ó sì balẹ̀ bẹ́ẹ̀ náà lòdìrí náà tó ń jẹ́jẹ́ nígbà tí bá ń jakoro pípa yẹn níbi tí bá kò ní àláwọ̀ rẹ̀ ò fi ní sísílẹ̀ bẹ́ẹ̀ náà ní tó bá ṣe ọ̀tẹ̀ láàbà fi pa á mọ ọ̀bẹ náà tí ó mú dáadáa torí pé ó fèsì ìṣe òun náà ní àlàáfíà rẹ̀ tí ọba tètè pé lọ ẹni pé ìjìyà tó tún jù lọ yóò tún máa jẹ ẹ̀ẹ́dì dídàmú Islam àlẹ́fà àkàlẹ̀ ní ìnáwó ọ̀há kátàbà ìṣẹ́ àlàáfíà ìṣe ọlọ́run ó ṣe ṣíṣe dáadáa lórí gbogbo nǹkan lọ́nà ẹ̀yà kátàbà níbí òun ni pé ó ṣe lọ́nà ẹ̀yà lórí gbogbo nǹkan ká ṣe dáadáa nígbà tá a bá fẹ́ ṣe fẹ́ìdà ọ̀tẹ́ńkù fà á sì rò kọ́pùlà tẹ́ẹ̀bà pa nǹkan ẹ̀ pa lọ́nà tó gbàjá tí àwọn akílú wọn kàn lọ́ọ̀dẹ̀ ọlọ́run tó fọ̀rọ̀ ọrùn ọ̀tún fàánà náà ẹni tó ṣe yóò gba agbára rẹ̀ kóun ló fi rí ẹ ń pe àìlálàáfíà tó ń lọ ìwọ̀n ìwọ̀n bí mo ti tó yìí sí èdè sí tí n bá fẹ́ pàdé léwu wọ́n lọ wọ ẹni tí wọ́n parí. ṣùgbọ́n mi wàá lọ tí n bá fẹ́ parí yàgò mi gbìyànjú mo ń gbìyànjú ẹ̀. náà ẹlẹ́ẹ̀kẹta àmì ẹlẹ́ẹ̀kẹrin ẹni tí wọ́n pa ìyá rẹ̀ tó sì fẹ́ gbẹ̀san òun náà ó láti gbà á ní ọ̀nà tó gbà dáa. torí pé adájọ́ oní òfin ní ẹ̀tọ́ yẹn so wọ́n ní tí ó bá lè ṣe fún rẹ̀ á kún lẹ́sìn kó ṣe tí ọba wa lè ṣe fún rẹ̀ adájọ́ wà wẹ́ni fún tó lè ṣe yóò wá ṣe dípò wọ́pọ̀ rẹ̀ torí kò ń lọ́wọ́ ìwọ rẹ̀ ni. so eléyìí jẹ́ ṣókí báyìí ìdákejì. pípa ẹ̀yà ohun tí a pè ní ṣúbì àmì ẹni pé akàyàn tó fẹ́ dàbí pé àná màpá ni àwọn afáàní omi ayélujára ìtìdá àlàṣẹ bìmọ̀ láyà tó lọ fún àbúrò èèyàn tẹ̀ àwọn alóòfẹ́ òfẹ́ dá sórí àpò ó wá mú ẹ gbà á. ó lé wọn tó hù wọn bá ti dẹ̀ kú. nítorí àbí traditionally àbí nítawọn èèyàn náà ẹgbẹ́ ìpáyà àbí tí bá pè é nígbà ọ̀dọ̀ yóò wà ní ìgbésẹ̀. so ọwọ́ àti àtijọ́ ẹgbàá yẹn wá kú ìdíjà ti sọ pé ṣúbí ìlànà ọjọ́ àmàánà ti o ní pé ó gbèrò rẹ̀ ó gbèrò àti ṣe ìtìjà àti ṣe ṣàǹgẹ́ lórí oúnjẹ. ṣe ọ̀nà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kò gbèrò kò gbèrò pípa tó bá gbèrò pípa ni àjà ni àbí kọ́ wà ké ṣùgbọ́n kò wá dákọ̀ wá ẹ̀kẹ́ ọ̀gbà lọ́wọ́ so eléyìí ti fi hàn pé kò gbèrò àti pa ewu ọkàn rẹ̀ òun náà ní kọ́kà sí dáṣìbí à ìdí nù ká ti sọ pé ọjọ́ àmàmà ṣe. so ìdájọ́ eléyìí ó wà láàrin gbogbo ìdájọ́ ẹni ń ṣe àṣìṣe àti ìdájọ́ ẹni tí ọ̀pá ìyàwó náà mọ̀ lámàmà àmọ́ mọ̀ pa. bó tilẹ̀ jẹ́ pé akọ̀fẹ́yìn pé eléyìí kò wá nù àkọ́kọ́ ẹ̀. ṣùgbọ́n wá nù súnà ló ti sọ̀rọ̀ bá wà ní ìṣẹ̀lẹ̀ méjì kan wá nù àkọ́kọ́ ní omi àlámù àti kọ́pà. so tí èèyàn bá bá téèyàn bá níyà pẹ̀lú tí kì í pààyàn gẹ́gẹ́ bí ẹ̀gbà àbókúta kékeré àbí ọwọ́ agbálẹ́dẹ̀ ní ààyè fẹ́ pé ká dábàyàn kò lè kú kọ́ wa kú torí ẹ̀sẹ̀ yìí a ti mọ̀ pé ẹni ó báyàn lẹ́sẹ̀ òní òní ìtẹ́sẹ̀ àti pààyàn. àbí kọ́nà lábà láyà. sọ gbogbo àwọn tí kì í káyà ló wá tuntun ló wá kú òbí lélẹ àkùnrin ṣíbi nǹkan. àbí kó dé lọ́wọ́ kó dé lẹ́sẹ̀ ọwọ́ agbésẹ́ gbé ogun ọ̀fọ́rọ̀ ogun torí pé tọ́ba ní ìgbésẹ̀ àtúpá ní odò yóò dùn fún àìbẹ́ ìkọ̀dù ọ̀hánṣe tẹ́sí odò ṣọ̀rọ̀ àfáàní ní eléyìí náà ṣúrí ìlànà àbí kọ́yẹ́ pé inú omi tí ò pọ̀ téèyàn bá wọ̀ kò lè gbéyàn lọ bẹ́ẹ̀ tí mo lè pa ó wá fọ́ sínú inú omi báwọn ṣùgbọ́n nínú omi náà ló wá kú fún un. àwọn afáàní nínú àwọn àfẹ̀júwe ṣúbìl àrùn kéèyàn jáde mọ́yàn látẹ̀yìn láyà rẹ̀ bá là kàrà láti ìgbà ọba gbà kú so irú eléyìí náà wọ́n ní ṣúbìl àrùn àbíkọ́ pé ó jágbe mọ́ ọmọdé lọ́mọdé bá sì tilẹ̀ ṣubú lulẹ̀ torí ìgbàgbé máa so irú àwọn ilé wọn ní ṣubú làmì kí wàá ní ìdájọ́ rẹ̀ ìdájọ́ sẹ̀rí àti wà lórí ẹ̀ ìdájọ́ méjì ni ìdájọ́ àti ìdájọ́ ọ̀tọ̀run ìdájọ́ ọ̀tọ̀run ni pé haramu ni kéèyàn pààyàn lára lọ́nà kan náà. ẹ̀ṣẹ̀ ní ṣìnìkùá tó tí ìjẹyẹ ń yà láì ní ọ láì ṣe ọ̀nà ẹ̀tọ́ gẹ́gẹ́ bí kéèyàn yẹ̀yẹ̀ jẹ ni so eléyìí ìdájọ́ ń bẹ fún lóòjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmọ̀ torí ó ti dẹ́ṣẹ̀ bákan náà ó ṣe sábà bí iṣẹ́ tó ṣe tó fi pààyàn ẹjẹ ẹni ọ̀pá wọn kò lẹ́tọ̀ọ́ sí pípa. ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ lé ayé kìí ṣe pípa ni. ohun tó ń bẹ lórí ẹ̀ ni díyà wọ́n sì ní díyà yẹn á ṣe díyà yẹn kó le koko ọ̀dín jẹ́ díru díyà pípa èèyàn ní àṣìṣe irú díyà ẹ̀ tó mú ẹ̀ mọ́ pààyàn ká wá ṣe ìdẹ̀kùn fún pé wọ́n mọ̀ papọ̀ sàdíyà díyà tiẹ̀ irú rẹ̀ lágbélé ẹni báyìí náà lórí tí ọba san díyà. bákan náà lẹ́yìn ìgbà tó bá san díyà yẹn ẹ̀tọ́ tàwọn ẹbí ẹni ọ̀pá ni yóò tún tó wá ṣe kàfàrà. ó ní yọ bọ òkun ẹrú lórí obìnrin mùsùlùmí tí ọba wa rí yọ bá àwọn oṣù méjì gbáko tí ò sí interval kankan láàrin wọn mútẹtẹ di ayé. ṣùgbọ́n díyà tí ó yẹn yóò wà lórí àwọn ẹbí ẹ̀ ni àwọn ni wọ́n ń pè ní akílà àwọn tó ń pé tó bá kú báyìí àwọn ni wọ́n jogún ẹ̀ ṣùgbọ́n eléyìí ó wà lórí àlàáfọ́bà àwọn ọkùnrin tí wọ́n lè jẹ gbogbo ogún tó bá pa àwọn nìkan gẹ́gẹ́ bí bàbá tó bá dárò díyà yẹn ń bẹ lórí ọmọ rẹ̀ ni àti àwọn ọkùnrin nínú ẹbí ẹ̀ gẹ́gẹ́ bí am àbí gẹ́gẹ́ bí àbúrò lágbọn bàbá àtìyá àbí ẹ̀gbọ́n lágbọn bàbá àtìyá àbí àbúrò lágbọn bàbá nìkan àwọn tó ń pẹ́ tó bá dá wọn nìkan ni wọ́n lè jẹ gbogbo ogun tó so àwọn ni a lè kún ọ̀sán díyà yẹn ṣùgbọ́n kàfàrà tó wà lórí ẹ̀ òun gangan ni ó ti ẹnìkan ò ní báyìí ṣe. ṣùgbọ́n díyà yẹn wọ́n ní yóò san láàrin ọdún mẹ́ta sórí àdìsí Abdullahi ibn Amru radiyallahu anhu ìpè ànábì sallallahu alaihi wasallam sọ pé aklu shubhi al-amd ìpè díyà ẹni ọ̀pá yẹn ní pípa tó fẹ́ jọ àmàmà sí ẹni pé mùgàlàbọ̀ á ti ní kó le koko mítlu akin amd gẹ́gẹ́ bíi bí ẹni wọ́n pààyàn lámàmà pa wọ́dà yóò tẹ̀lé sọ̀ṣìbò ṣùgbọ́n àní pẹ̀lú ọpa àní pa oúntọ̀wọ̀. bákan náà hadithi mughira ọmọ ṣọ́ọ̀bá ó ní bọ́rọ̀ bá ti mọ́ àtún برتها في عمود خصاف وهي حبلى فقتلتها ipe arábìnrin kan ó mú igi tent ó fi na kí ni wọ́n ń pè náà obìnrin orogún màlẹ́bí fàtúfà sọ pé díyà ẹni wọ́n pa yọ wà lórí àwọn akọ́bà rẹ̀ àmì díyà tó ń bẹ lórí ẹni wọ́n pààyàn àwọn tó jẹ́ akọ́bà rẹ̀ tó jẹ́ àwọn tó jogún ẹ̀ àwọn ni wọ́n san. bákan náà díyà ọmọ tí ń bẹ níkùn òun nìkan pé wọ́n tan ẹrú ẹrú ọkùnrin ni àbóbìnrin ni ṣùgbọ́n tọ́jọ́ ọmọdé èyí torí ti ń bẹ níkùn ẹni wọn pa. so eléyìí fi hàn pé ẹni wọn bá pẹ̀yàn nípa ìtọ́jú àmọ́ àmọ́ pa àní. a ní pòun torí torí rẹ̀ sọ̀rọ̀ lórí àwọn díyà yẹn ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ torí àdìsí ń bẹ lórí ẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹta ó la pè ní pípa kọ́pọ̀ ó ní àìmáàmà o ní kéèyàn pààyàn láì jẹ́ pé ó gbèrò èrò òun náà ó póríkì àṣìṣe níbi téèyàn ṣe níṣẹ́ kéèyàn ó ṣe tó tọ́ fún un láti ṣe kó wá jẹ́ pé ó ṣèèṣì lọ bá èèyàn ló ń tọ̀ ń bá kú lápèjúwe ẹni tí ń ṣọdẹ tó wá rẹ ọkùnrin náà kan tó wá tá ń bọ̀ ìbọn wa lọ tàbá èèyàn tí èsì pé òun ló gbà àṣìpa eléyìí kọ́tìlù kọ́tọ̀ ni àìmọ́mọ́ ni torí pé ohun tó gbà lérò so eléyìí òun náà wà ní àwọn táǹkì ní kọ́tọ̀. àbíkọ́ yẹ pé èèyàn tó tóbi dáadáa ni. wọ́n á fò pẹ̀lú èèyàn kan lẹ́gbẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni báwọn tó tóbi wọ́n mọ́ wọ́n máa ń fò wọ́n fò dáadáa bí. Ibi tí wọ́n á ti ń ní ẹgbẹ́ lọ́sẹ̀ Ó tún wá gbé òwò tọ̀ bẹ́ẹ̀ bákan náà àṣìṣe níbi èròǹgbà wọ́n ní àṣìṣe níbi èròǹgbà ó ní kéèyàn ṣe nǹkan tó rò pé ẹ̀kọ́ ni ọwá ọwá ọwá àṣìṣe ohun tó tí èsẹ̀ kò ní. òun náà wọ́n ṣe àpèjú ẹ̀ pẹ̀lú ẹni tí ń kọ bẹ́ẹ̀. tó wá lérò pé ẹranko onílò kan gbá ọ̀ ó débi tí ó fi mẹ́ra rẹ̀ wá jìnà ìlú yìí náà ẹgbẹ́ ni ẹni ọ̀pá ọmọdé ni torí pé wọ́n ní àmàmà tí ọmọdé àti wèrè àti sèmi. torí pé wọn kò àwọn tó kó àwọn òbí èrò gbà débi tí wọ́n mọ̀ wọ́n mọ̀ ṣe nǹkan àfi ẹ̀kọ́ bá ní intention ni yóò lè ṣe nǹkan láńlé àmàmà tó ṣùgbọ́n lè lò ní intention bẹ́ẹ̀ ni. ọmọ kékeré òní. bákan náà ẹ̀yẹ́ fẹ́ kókò sínú ilẹ̀ rẹ̀ ẹnìkan wá kọjá lọ oṣù tó sínú ẹ̀ ọwọ́ akú àwọn ní ìwọ́sọ bẹ́ẹ̀ ìwọ lọ pa rárá o kọ́ba tẹ̀ góòlù kìí sábà máa ṣe. àdúgbò jẹ́ pé ó tiẹ̀ wá gbẹ́lẹ̀ náà tó tún ọ̀nà táwọn ń gbà yìí. ṣùgbọ́n kò bẹ́lẹ̀ tó ń tí èyí ó lè kóṣù tí ó kú ìwọ́n á lọ ìṣubú sínú ẹ̀ tó kú ṣe eléyìí náà wọ́n mú àìmáàmọ̀ àdí eléyìí torí àdí ta àtẹ̀yìn pé ọ̀sọ̀ ìwọ́sọ̀ àdí ta kò láì lọ́wọ́ ọ̀gá torí ìmọ̀ mọ́ àtẹ̀jáwọ̀ àlùmọ̀ sí àlùkọ́kọ́ wọ́n ní ìyá sókè ìrìn àlẹ́ ọlọ́wọ́ bá ó ti yá pè àlùmọ̀ rẹ̀ lórí tí wọ́n ti láti ṣe àti tí wọ́n gbàgbé àti tí wọ́n ti láti wọ́n ṣe láì jẹ́ pé wọ́n fẹ́ ṣe. so eléyìí ìdájọ́ ọ̀run òun ni pé pípààyàn náà ẹ̀ṣẹ̀ ni kò tọ́ ní tí ń bẹ lórí ọ̀sán ní kó lọ sí ìfà lé ìtọ́pọ̀ ṣùgbọ́n ìdájọ́ ọlé ayé ọ̀ràn ìrúkọ tàbíyà fún àwọn tí ó jogún ẹni ọ̀pá léyìí tí ó ti sàn ní ààrin ọdún mẹ́ta tó bá yẹ pé wọ́n ṣe wọ́n lè kókó fún mi tí wọ́n bá tẹ́jẹ̀ fún láàrin ọdún márùn-ún ntí ó sì sàn náà ní ràkúnmí márùn-ún. torí pé ọlọ́run ni máa ká nàlẹ́ mọ́mìnì ní àyàkùnà mọ́mìnà ìlà pápá kò lẹ́tọ̀ọ́ kí mọ́mìnì kọ́pa mọ́mìnì kọjá pàṣípè ni wọ́n máa kọ́pa là mọ́mìnì kọ́pa ọ̀hún ẹni tó bá pa mọ́mìnì kan láti ṣe pàtàkì ìrọ̀kọ̀ àkọ́kọ́ ni pé yóò yóò tu ẹrú tèrè sílẹ̀ yóò tu òkú ẹrú kúrò lọ́rùn rẹ̀. حجتي ارد للمسلمين وديه مسلمه الى اهله اتجيه كافوا ايديا وتقع الا ان يصدقوا هيكتبوا اوضاني او تتكادك او ياتي بكنا تري ابيك اقول غيره تني الف صلى الله عليه وسلم ànábì dájọ́ lórí obìnrin tí wọ́n pa òun àti ọmọ inú ẹ̀. ti pé obìnrin tí wọ́n pa wọ́n sọ bíyà bíyà yẹn lórí àwọn tí wọ́n jogún ẹ̀ ọmọ inú ẹ̀ tí wọ́n san ẹrúgbìn ẹrúgbìn àbí ẹrúkùnrin ọmọdé. so ntí wọ́n bá wá sàn níbí ìyá yẹn ọkọ ẹ̀ ní òdòdó ẹ̀ àwọn ẹbí òde ti ń lò ẹ̀ ntáwọn ọdẹ òní gbèsè bí ti ń lọ lọ́rùn torí wá tó wó ni wọ́n jẹ kó ló fi lẹ̀ àwọn náà ni wọ́n gbádùn ẹ̀ so ntáwọn ọdẹ ni díyà tí wọ́n sàn ṣùgbọ́n kọ́ rẹ̀ èyí tí wọ́n fi wọ́n sàn fún ọmọ inú ẹ̀ yẹn ọkọ rẹ̀ ní ọgbà. àsìkò ti ti lọ torí àsìkò tó ti lọ tàbí olórí ilé ṣùgbọ́n síwájú yẹn òní pé tí èèyàn bá pẹ̀lú ní àmọ́ àṣìṣe. afara yẹn gẹ́gẹ́ bó ti máa rí kọ́kọ́ òní pé yọ ọkọ̀ fún ẹrú lórí múmìnì obìnrin tí ọba wa rí múmìnì obìnrin láti bọ́ òkú ẹrú fún òmùrọ̀ ẹ̀ òní pé yọ gbà rẹ̀ oṣù méjì gbáko tí ọba wa lè ṣe torí àìsàn. àbí pé torí pé ó ti dàgbà kàfàrà yẹn yọ wà lórí ẹ̀ èyí báyìí ṣe bẹ́ẹ̀ sì ni kò ní ṣe ìfàhàn torí ẹ̀ torí pé ọlọ́run ọba ọ̀dárúkọ ìfàhàn. sọ tí a ìdàkejì díyà a ẹ̀rí kò sì sí ẹ̀rí kankan tó wá nínú pé ẹni tí ọba ti rí kàfàrà tí o kó tún ṣe nǹkan ní ìyàtọ̀ sí ààwẹ̀ tó ààwẹ̀ yóò máa bẹ̀ lọ́rùn tó bá ti dọ́ọ̀gbẹ́ ilẹ̀ àwùjọ àmà ìgbẹ̀ǹgbẹ̀ lọ́wọ́ ọlọ́run ó ní ọba olùdájọ́ tó péye tó lórí eléyìí láti dúró èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run tó fún wa ńlá dẹ̀. èyí tí a ṣe àtìṣe ọlọ́run kò ó tilẹ̀ jẹ́ pé àti ìlú tí ọlọ́run tó ń pa ìpàdé wa kúmọ́ a máa tẹ̀síwájú ní àdúgbò èyí tí a ṣe déédéé ọlọ́run kò fún wa ní ládẹ́ ọlọ́run kò ṣe wá láǹfààní pẹ̀lú ìta àbúgbọ́ ọlọ́run má jẹ́ kí ó jẹ́ ìbàlẹ́jọ́ fún wa àti ìyá rẹ̀ السلام عليكم الله

ṣé ìjọba ẹgbẹ́ tó ń fún ọba bẹ́ẹ̀ ló ṣe kí wọ́n ti fún ìjọba lọ́jọ́ pé òun kọ́ lọ fáyì àti ṣèké adájọ́ kọ́ dájọ́ ojú ìṣẹ́ rẹ̀ nínú ìsìlámù. wọ́n ara òṣèré ń tọ́pa náà ń tọ́pa náà àti ọlọ́run ohun tí adájọ́ tí ó dàgbọ́ lórí nínú ní àwọn ẹ̀rí tí wọ́n bá mú wa. tí wọ́n bá wá mẹ́rin wa tó sì dájọ́ ní ìwọ̀nba ìgbìyànjú rẹ̀ tó sì ṣe déédéé ájú ṣọ́ọ̀tì kò sí nǹkan kan lórí ẹ̀. àníkà kánà ni ẹ̀ máa ń ṣe ìsúná àríyànjiyàn àbí máa jà lórí nǹkan kan tẹ́wà wá sí ìwé ó lè jẹ́ pé ẹni tí olóòótọ́ ẹnu rẹ̀ dùn ẹnu olóòótọ́ lọ tí ń bá fún lẹ́kọ̀ọ́ tí o ti tẹ̀ tọ́ba ẹni ìgbà iná lọ́gbà òbí tó ti pé adájọ́ tó ti yànjú lórí àwọn ẹ̀rọ tó ti dẹ́ǹtì tí ò tó ojú tàbí kàkà kò sí nǹkan kan lọ́wọ́ ẹni tí àwọn tí wọ́n á jẹ́rìí èsì àwọn ni ìjìyà ń bẹ lọ́rùn rẹ̀ torí ṣẹ̀ríà Islam ló tún dá wọn padà wọ́n wà ṣe ìdájọ́ pẹ́tọ́ lórí wọn torí pé wọ́n jẹ́ ìrètí torí pé agbájú ò ní pààyàn láì jẹ́ pé ẹ̀rí ń bẹ ipò ó ń tọ̀ wọn lọ pa ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn pé akọ̀pẹ́ ìwọ̀n lọ́wọ́ pé àrí ìkàtà lọ́wọ́ ẹ̀. ìdájọ́ àwọn eléré ìlú tí nǹkan ìpààyàn bá ti gbówó ẹnìkan òun náà lọ pa nù ó lè jẹ́ pé òun lè yí tó wà tí wọ́n bá nǹkan lọ́wọ́ ẹ̀ Islam ní ṣe báyìí nígbà tí arákùnrin méjì kan lọ sí fáìbà wọn lọ sóko oko wọn sì jọ pọ̀ nígbà wọn dé ìlú ele gba oko rẹ̀ lọ eléyìí gba oko rẹ̀ lọ. ó ń tàn ó ti tẹ tiẹ̀ tán ó wá wá sí ọ̀dọ̀ èkejì rẹ̀ torí àti ọba fún ọ̀kadà ọwọ́ abàlágbà rẹ̀ dẹ̀. ọwọ́ aláwọ̀ ké báyìí ló ń sọ ọba àwọn tí wọ́n ń bẹ lágbègbè ní òkú ẹgbẹ́ yọ̀ọ̀hún àwọn èèyàn olóòrùn ọ̀nẹ́lẹ́ tó búra olóòrùn ó búra wọ́dún lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin sẹ́yìn lẹ́ẹ̀bá láwọn kọ́ ọ na ká bá kò sẹ́ni ó lọ ń fẹ́ bùrà torí pé ẹni tó fún wọn ká àìsí ìbùkọ́ láàrin kan mẹ́rin wá ṣe ẹ̀rí fẹ́ òun ò ṣe láàrin òun wá pàpà Islam yẹn kò ṣe láàrin ẹni tó ń kílè òun ó mẹ́rin wá ẹni tá àjù òun ó bùrà. sẹ́ẹ̀bùrà tẹ́ ẹ báyìí lè búra. òní ó mú ìjìyà kúrò lọ́rùn yìí wọ́n sì láwọn òkú mùsùlùmí wọn ni àwọn ìbúra bọ́ òkè ẹ̀rù lè làwọn ẹni wọn lè búra lórí lọ́kọ̀ tí wọ́n dà wọn láwọn ọmọlẹ́wọ̀n yà ìdájọ́ ọlọ́ọ̀lẹ́lẹ̀ wọn ni kí wọ́n búra wọn lè búra fífítì ìbúra ìwọ gan tó ń tiẹ̀ wọn náà láti búra kò tó ní díyà ìrìn tí wọ́n pa làwọn yahoo bá búra àlẹ́gbà ti kára ara rẹ̀ ká díyà ẹni tí wọ́n pa. so accusation pé ènìyàn pààyàn ní islam ó yàtọ̀ so kò sí ìtọ́jú àádájọ́ lókè ìgbà tó bá ti ṣe déédéé tó dájọ́ lórí àwọn fáàkì tó ń mú wa fún un. àwọn tí wọ́n búra èké ẹni tí wọ́n fi fún ẹni tí ọ̀lẹ́tọ̀ sẹ́tọ̀ ẹni tí ọ̀lẹ́bi tí wọ́n fún lẹ́bi àwọn ẹni láti yàn bẹ́ẹ̀. ṣé àwọn lọ́tàn ọ̀nà ọ̀hánà. kò sí nǹkan kan lórí ẹ̀ kò sí nǹkan kan lórí ẹ̀ torí pé ṣèlérí àlọ́pàá. ṣeré àlọ́pà ọlọ́wọ́ àrùn àfi tí a bá tún ṣe àyẹ̀wò ó lè jẹ́ pé wọ́n á tó di dárò láàmú kí ṣeré àkọ́yọ́ pé bẹ́ẹ̀ á fún àwọn èèyàn rẹ̀ ní díyà rẹ̀ lórí láti mú bẹ́ẹ̀kù náà ṣùgbọ́n tálẹ́ àṣẹ kan pé kó kó san díyà torí pé ẹni à sọ̀rọ̀ wọ́n káyàn láti pẹ́ ní wọ́n pa á. ṣùgbọ́n ẹni ká pa òun ọlọ́pàá sọ àwọn tí wọ́n bá padà wá mọ̀ àwọn ẹláwà pa wọn yẹn pípa àwọn ẹ̀ka àwọn àpàwọn torí tó ń tọ̀ mọ̀ abálẹ́pà ẹ̀ lẹ́ẹ̀mí sí i a wá ka ilé lẹ́ẹ̀kejì ẹ̀ ń ta apá torí ti ní kò lè ṣe so àwọn ìdájọ́ mi ọlọ́run ìgbà tó fa omi mọ̀lẹ́ tó àtúnbọ̀ wọn padà wá tó ọmọ yẹn sá ọmọ tó ti bí ó gbogbo ọ̀kan yẹn sí ẹ̀kọ́ ó wá ní sọ kí o fẹ́ ṣe ẹ̀kọ́ ń sọ fọ́kọ ni pé àbúrò ẹ̀ ọmọ tó bá lè sọ ọ́ ní yáda tí mo lè fi lórí láàrin títí lè dájọ́ tọ̀tọ̀ ìṣẹ́ bí ń bẹ lórí ọ̀ tí ọ̀gá ẹ̀rọ ọmọ ọmọ ẹnìkẹ́ni tó bá ẹni tí ọmọ ẹlòmíì ọmọ ẹlòmíì ìfẹ́ bí ń bẹ lórí ẹ̀ títí jọ̀bọ̀ ilẹ̀ àgbẹ̀yà mi ọlọ́run ní kojú àlóyè ìfẹ́ bí ń bẹ lórí ẹ̀ ó láti ta ìyàtọ̀ àwọn ipa lórúkọ nípa nínú ìrìnàjò lásábà rẹ̀ orúkọ wà lọ́sọ̀ tó kò sí ìṣòro ẹ̀jẹ̀ náà. Àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ náà wọ́n ti rí ọgbà fọ́rẹ̀ wọ́n sì wọ́n sọ òun jọ́ náà ní tèmi tó ó padà dá kó tó ń ta ta ló lọ ma wàá ní gbé ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọ̀gbẹ́ mi ara o ìbàjẹ́ ìbàjẹ́ gbáà ni ó burú gbáà kódà láàrin àwọn kèké ló burú kátó wáyé sí láàrin àwọn òṣèlú ṣùgbọ́n ìgbésí ayé táyé lónìí kò fáàmù lọ àti wa bí ẹranko là ń gbé ìdájọ́ ti ẹ̀ àkọ́kọ́ ni pé kò sí tèmi àti àjọ àbọ̀ láàrin ohun tó lè ṣe òun náà ní kó fi ìtàlẹ̀ ohun tó mú ọmọ rẹ̀ gbogbo tó bá wá sẹ́yìn ẹ̀dọ́ nípa arúgbó tó kù pẹ̀lú àkọ́kọ́ yóò fẹ́ yóò àmọ́ ìrànmá àti màtí ń pè fún àtọ́nà ọlọ́run tó gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni. وعليكم السلام عفوا بعداني و وإياكم tí ó ń tọ̀ tó bá díẹ̀ ní ọ̀pá àádùn náà فإن أوقفتم فعاقبوا بمثل ما أوقفتم به so حين ثبت الطلب حين لا قلنا إذا ọlọ́run ẹni ọba gbé pọ́ńdì mú sílé alẹ́bí sọ wípé ó bù ìpè ó wà nínú ilé ẹja àná pọ́ńdì náà lánàá ti jẹ́ ìyà tí ó máa gbé mu tí ó kù tí ó kù kò ní kú o ṣùgbọ́n pọ́ńdì yẹn yóò bá bá ẹgbẹ́ mi yóò ọ̀nà tí yẹn bá ti gbà para rẹ̀ ẹni ó para rẹ̀ ó ẹni ó káwọ̀ ọ̀nà tó gbà para rẹ̀ ó náà láàmú fi jẹ́yìn àyè gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àìsàn rẹ̀ wọn náà ọ̀fẹ́ ẹ̀ ní orí kẹ́nì kan wá wé tí o tó fẹ̀ tà. Thank you. كفارة عتدية لوري قبض الخطأ لوري أمر حصار سادوات إيديكو حياتي كتو نقع قصدية يوصدية ويوصدية كفارة دي أو دي قمة كفارة لا بارك الله That's lẹ́ẹ̀kan tí wọ́n fẹ́ tẹ́lá ṣàlàyé nípa ìtọ́sẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ilé ẹ̀dín nàìjíríà nípa ẹ̀kọ́ kú àlẹ́bí tí àwọn kan lọ sí àwọn ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ máa ń lòkùnká ìdìbò. Tí ojú ìlànà àwọn ẹ̀mí lórí ìdíjọ káàdà ẹ̀dà àwọn ìdúná sí àwọn òbí ìlú ní mọ́tí dáadáa fáfáfá àti àwọn ìdúná gẹ̀ẹ́sì pàápàá ìbúra ìbúra kéèké ó tẹ̀lé ṣé ti ìbá àwọn tó dábẹ́ tó tó ṣe ti àìsàn tí ò ṣe bóyá ní gbólè tó ṣe bóyá ní ìbúra tó ọ̀dọ̀ tó kù tó kí gbọ́dọ̀ tó tán ní ìlú. Ṣé ilé sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá jọ mọ́ ọ̀rọ̀ àwọn àfa? Ọ̀dọ̀ ṣé ó nìyí? Ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti di àwọn àfa ìwé ilé sọ, yóò wà. So, but we are very, very simple. We are very simple problem tani òun náà ni pé kò sí ṣẹ̀ríà Islam problem tani òun ni pé kò sí justice ní Nàìjíríà problem tani òun ni pé Nàìjíríà ò létò láàrin wa gan fúnra wa so a kì í dájọ́ òkú fún yàn àyàfi pẹ̀lú ọ̀nà tó gbà tó lẹ́yìn kílẹ̀ náà ní kò ẹ̀dá kò talọ́ gbọ́ kúkú tó lò talé ní owó akáwà ní mọ́sáàtì tó gbọ́ bọ́ mọ́ ń ti bọ́ àná bí. Tó yẹ kí wọ́n yẹ nígbà tẹ́lẹ̀ ìlú àti ìlú pàtàkì àti wájú bọ́yá àti ìgbọ̀nsọ́ọ̀bì gbogbo àkọ́kọ́ lórí àtúnṣe ìgbóhùn mọ́tò àti ẹ̀rọ àwọn kúkí sọ́ọ̀tì ìdáná àlẹ́bìnrin náà mọ́tò máa bọ̀ sẹ́yìn so problem ti ń bẹ níbi ni pé kẹ́ni olùmọ̀ tó ṣèdájọ́ pé n ti ń bẹ lórí arábìnrin lórí kọ́kọ́ rẹ̀ ti parí. sẹ́rí nàìjíríà àti ṣẹ̀ríà àbá ń ṣe ṣẹ̀ríà rẹ̀ àṣe. so bàbá ń ṣe ṣẹ̀ríà gan fúnra wa lóòótọ́ làwọn àfáàmọ́ àwọn ẹ̀rí kan wá nínú hadith tó láwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi ń ṣẹ̀rù pé ẹni wọ́n bá gba ẹ̀bùn owó àìsẹ̀ṣọ̀n àní dúró ìkadà lẹ́jọ́ ní iwájú adájọ́ ṣùgbọ́n ètò Islam wọn ni pé gbogbo tí ó bá jẹ mọ́ ìdájọ́ yóò wà látọ̀dọ̀ àǹkárí jonathan yóò wà láti ọ̀dọ̀ àǹkárí ẹnì kò ní ẹ̀tọ́ láti ṣe ìdájọ́ látàwọn ààrẹ torí pé ìyẹn bá ń ṣẹlẹ̀ gbogbo òun yóò di kọ́ńgọ̀ ẹni pé ìgbà àti òkú òní sí ètò gbogbo àwọn àwọn èèyàn wọn kàn máa ṣe tó bá wù ú ṣe ọ̀dà tán so tí a bá tún fi agbákan wò lórí pé àwọn tí wọ́n tí wọ́n jẹ́ bí olùdarí wọ́n ń tèkì action lórí ìwà àwọn kókó wà báyìí so ọ̀rọ̀ náà sáwà very very tẹnikẹ láti dá bẹ́ẹ̀ èyí tó wá burú jù èyí tó burú jù omi nàtíjà nǹkan tẹ̀lé nàtíjà rẹ̀ ni pé mùsùlùmí àti mùsùlùmí àkáàkáà lórí ọ̀rọ̀ yẹn wọ́n ti tẹ̀sí ara wọn lórí ọ̀rọ̀ tí èrò wà wọ́n ti tẹ̀sí ara wọn. kó o lè ṣe túmọ̀ ìmáàlì rẹ̀ torí àgbọ́yé rẹ̀ lórí àtọ̀sí tiẹ̀. gbogbo wa ẹ̀rí ká mú wa kò sí ẹ̀rí kọ́ta ẹni pé ẹ̀rí tó tọ́ tọ́ dé gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí ká mú wa ní orí ìgbà yìí. ẹ̀rí tó jọ mọ́ àfiwé àtàwọn nǹkan ló wà. gbogbo owó àwọn nǹkan báyìí kì í ti èyí ẹ̀fọ́ sáwọn ọ̀pá ọ̀pọ̀ máa wọ́n máa bu ara wọn. àlẹ́ tí ìrù kan bá ń báwa tí à ń tẹ̀lé yìí sí ìṣe challenge fáwọn mùsùlùmí gan fúnra wọn. ìlú tó yẹ káwọn akọ́wò ṣe òní kí wọ́n ṣe kọ́rọ̀ tí ó kọ́ àká àjọ wọ́n wà mú ẹ̀rọ ọlọ́pọ̀lọpọ̀ tí wọ́n ṣe discussion rẹ̀ wọ́n wà mú ìdájọ́ kan wá mùsùlùmí ò ní lé kò ní lé lọ síwájú tó ní wọn bá tí wọ́n bá pín yẹlẹyẹlẹ lórí bí yẹn ka ojú àlejò òfin àwa gan wa padà wá àwọn búra wa nínú gbogbo wọn pátá kò sí ẹni tí wọ́n sọ pé bíbú àlejò sọ̀rọ̀ àkàlẹ̀ nìkan ni kò sí ẹni tó kọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni lórí ìdájọ́ láti máa ṣe ètè láti ẹ dákun bá àbá ti ọ̀ka kọ́lọ̀ òun ṣèdájọ́ ni tá a bá pa kọ́lọ̀ òun sì dájọ́ ni tá a bá ní àwọn kan wà nínú súnlẹ̀ lẹ́sùn àkànnà tó ń tọ̀ wọ́n kàn pa ó ń tọ̀ wọ́n láì jẹ́ pé ó ń ó gbọ́ àlẹ́sùn àkànnà wọ́ ṣùgbọ́n gbàdánà ti gbọ́ kò sọ̀rọ̀ lórí ẹ̀ àgbẹ̀ òkè èyí tí àlẹ́sùn àkànnà tí wọ́n bu níwájú ẹ̀ tí ò tẹ̀ ṣàtọ́kọ́. a lè ní kó ní pé bóyá fi wà nábì nìkan rẹ̀ òun ló máa mọ̀ fi wọ rẹ̀ lẹ̀ kí àbá ní ìwọ̀ kan ìyá lè yá pé ìwọ̀ rẹ̀ kó bá mọ̀. bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà aláti kó àwọn ẹ̀rí tó pọ̀ tọ́ aláti ṣe ìsáì torí pé lóòótọ́ lóòótọ́ làwọn àfáà ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn àfáà tó sọ̀rọ̀ lórí ẹ̀ náà àwọn náà yà pẹ́ẹ́nu àwọn náà yà pẹ́ẹ́nu ṣùgbọ́n òògùn ra wọn wọn ò fi tẹ̀síra ara wọn òun kálukú mẹ́rin wà ní. kò táwọn náà bá wá fẹ́ ṣe á ṣe àyẹ̀wò tó sì síríọ́sì á mú ọ̀rọ̀ ẹ̀rí wá á wà kó dàgbọ́ ní tébù á wà á jọ á mú tí ń ṣe òbòrò jáde. kí ló dé tí mùsùlùmí ò lè ṣe wọlé lórí pé kí ni eléyìí á lò mọ̀ nínú àlùfáà ilé ìtàlẹ́fíì eléyìí Kaduna eléyìí ìjọ eléyìí Yorùbá òṣèlú Yorùbá ni kò ní gbà fún òṣèlú Haúsá táwọn náà lọ ìdínú sírù nǹkan báyìí kò ní wáyé sírù nǹkan báyìí ilẹ̀ fẹ́ lọ sọ̀rọ̀ bá àwọn nǹkan wọ́n bàbá púpọ̀ tí ò lè sọ ọ̀rọ̀ lórí ẹ̀ka tó èyí tí ń balẹ̀ lọ́kàn ẹ̀jẹ̀ ìwọ́n máa ba kàn jẹ́ náà yìí tẹ̀sí wọ́n ní nǹkan kan tó fẹ́ ṣe lórí ẹ̀. ìyẹn tí ń jẹ wá nàìjíríà ló ní ojú ọ̀nà ẹ̀sìn wa púpọ̀ kì í ṣe ọ̀wọ́ fẹ́ nìkan bú àlẹ́ fún àtàlẹ́ ìjọba. kí la rí tẹ̀sí mi. tá a bá tẹ̀ nǹkan lórí àwọn yẹn èébú nìkan tẹ́nìkan bá jáde tó bẹ̀rù ní ní bá a ti ń bá a bọ̀ yóò jẹ́ yẹn lóṣù nígbà tí ń bá bọ̀wọ̀ lọ́jọ́ iwájú sẹ́yìn kan bá gbé díkà sókè òun fún un níbo ni wọ́n bẹ̀rẹ̀ àwọn oṣù. Òun ló lé òun ló lè jù. Tó àwọn problem yìí àwọn ètò tó tọ́ wọ́n pọ̀ ní ojú ọ̀nà ìyẹn ló pọ̀ ìpọ̀wọ̀ pọ̀ tó ń kálukú pẹ̀lú ìgbéra wọn. Láti sọ aláàtìgbà yẹn bí o sọ̀rọ̀ yóò kárí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè àmì ọ̀kọ́mẹ̀ntì rẹ̀ torí pé lélo mi máa ti ní níbi tí àwọn àfáàná ńlá tí wọ́n mọ̀ ní gbogbo nàìjíríà wọ́n ń kọ lórí tíbi lélo tó kó wọlé ní bẹ́ẹ̀ wá ní òní tuntun kan tó bẹ́ẹ̀ wá láwa ni. Àsìkò àsìkò ọjọ́ ká ọkọ̀. Thank you.